والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونقول عليها من الشاهدين قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا ماء نزل من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين أي ناني أي يعني آية إليك جلا أي جوغون أجايا متى كنت للين هنا سورة المائدة أي إذا oníbi adé níbi na ala ade torí pé ìjọ wá nínú àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin yìí pàtàkì jùlọ àyà alákọ̀ọ́kọ́ nínú mẹ́rẹ̀ẹ̀rin eré tí í ṣe àyà kejìlá lẹ́yìn tọgọ́rùn yìí òun gangan ìní tí orúkọ sóra yìí jáde látara ìdí tí wọn fi pè ní suratul Maida nìyẹn ọlọ́run ọba tẹ́ ẹ̀ bá gbàgbé pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí yóò ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndà òkèèyà nàní ọlọ́run ọba ló sọlá òun ló ṣe ìdẹ̀ra fún ànábì Ìsá alayhi salam. òun ọlọ́run ọba yìí náà ni ó wàá pa ànábì Ìsá yìí láṣẹ kó máa kà lọ́kọ̀ọ̀kan èjèèjì àwọn àdẹ̀rà tó wọn ọlọ́run ọba ṣe fún un kó lè bá yí àwọn ẹni tí kò yé kí ìṣojú ó lè bá kúrò fẹni tí ìṣojú ń gbogbo wa pátá wa o. alágbára ni lórí gbogbo nǹkan kìí sì ṣe nǹkan kan láṣetì tọ́ba wa mú kí nǹkan kan ṣẹlẹ̀ ní dáadáa ní ntọ́ka màmá tó yani lẹ́nu gbọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá kí gbogbo wa lọ mà dájú pé n tó mú kó ṣẹlẹ̀ yẹn kò lè sọ ẹni tí ọlọ́run ní kó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ dọ́lọ́mìn. ìdí ni tọ́lọ́ ń fi ní kọ́ máa kà níwájú gbogbo èèyàn jọ gbẹ̀ndẹ̀ àlùkìyà tí wọ́n bá ní báwo ló ti ṣe wá lè jẹ́ bẹ́ẹ̀ ṣé bọ́lá wọn bá ló ṣe dẹ́ra kí ló wá fà tọ́lọ́ wọn bá ó fi wá mú pé kánàbí sọ máa kà ṣé eléyìí kò ní dàbí ìrègùn máa ka ní tí mo ṣe fún ọ ìrègùn gan náà ni àmọ́ lọ́wọ́ ọba òun lọ́ba àrígún òun lọ́ba tó tọ́ sí kò tọ́ sẹ́ni kankan nínú àwọn ẹ̀dá tó lọ́ọ̀dà kí ni tí wọ́n rí ṣe fún yàn tó sì fẹ́ máa ṣe rẹ̀gùn tó bá ṣe pé nǹkan kan bá ń bẹ nínú tíyàn á máa rí ṣe tí nǹkan kan bá ń bẹ nínú tíyàn á máa rí ṣe. fún èèyàn ẹgbẹ́ èèyàn tó ṣe pé rírì ṣe téèyàn rí ṣe òun ó lè wáyé láì sí ìmọ̀sí ọlọ́run ọba níbẹ̀ àbó ṣeéṣe kọjá pé àwa láti kára wa ṣèrànlọ́wọ́ fẹ́ẹ́ nínú àwọn èèyàn pẹ̀lú ohun tí èsì pátọ̀dọ̀ ọlọ́run nìkan náà ti wá ìgbà náà ló lè ṣèrègùn tí ọba nítumà ṣùgbọ́n àti wọ àti tó ní ọlọ́run ọba ló ní gbogbo yín ní wọn lọ fẹ́ máa ṣèrègùn sí ṣùgbọ́n kò túmọ̀ sí wípé tó bá wá bá wa gbọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run kò túmọ̀ sí pé ká má mọ orí o kò túmọ̀ sí ká má dúpẹ́ fún o nítorí pé n tó ṣe fún mi ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ló sóore yẹn fún mi lódodo ṣùgbọ́n ní kò gbọ́wọ́ rẹ̀ ó ní kò gbọ́wọ́ rẹ̀ ìdínú tánàbí wa sallallahu alaihi wa sallam tó fi ní man la yashkuri nasa la yashkuri Allah ẹni tí ò bá ti lè máa ti dúpẹ́ fẹ́yàn tó sóore fún un kò sì ní máa ti dúpẹ́ fọlọ́ torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ kéèyàn ó dúpẹ́ lọ́dọ̀ ẹni tó bá ṣoore fún yàn. anabi sallallahu alayhi wa sallam wọn ni man asda ilaykum ma'rufan fakafi'u ẹnikẹ́ni tó bá ṣe rere sí yín ẹ̀san lẹ́san rẹ̀ ẹ̀san rere yẹn ìyẹn ni pé orí tó ṣe ọ́ ìwọ náà wá orí kan wọn náà ṣe. fa illam tajidu ma tukafi'unahu bih tẹ́ ẹ̀ bá wá rí nǹkan kan tẹ́ ẹ lè fi san lẹ́sàn lórí oore tó ṣe fún yín o. fad'u lahu anabi sallallahu alaihi wasallam ni ẹ ṣàdúà fún ẹ ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà hatta taraw annakum qad ka'afatumuhu títí tẹ́ fi rí i pé a ah, àwa náà ti san fún eléyìí túmọ̀ sí pé kìí ṣèyàn rí o ẹni tí wọ́n sọ̀rọ̀ fún tọ́wọ́ àsùkò ẹnu tí ò dúpẹ́ á òdodo lọ́rọ̀ yorùbá tí wọ́n ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ oore o níṣẹ́ ló dàbí ìgbà tó lè kóyàn lẹ́nu lọ kìí ṣe sọlẹ̀ ó dàbí rẹ̀ torí pé àní pé ẹ mú ká kọ́kọ́ ẹ bá nílé mú kẹfì lólù tẹ́ lọ́rùn nítorí pé níṣẹ ló dàbí ìgbà tí nǹkan sọ torí ẹ ìwà burúkú ni o kí wọn ṣèyàn lóore kí èèyàn má dúpẹ́ tíwáá ibà lọ gbogbo síyàn la ìmà dínà àlékún òrè ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá gán sọ ni. wa idh ta'adhana rabbukum la in shakartum. لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ẹrántí rán wọn létí ìkéde olúwa ẹlẹ́dàá tó ní tẹ́ ẹ bá fi lè dúpẹ́ lórí oore tó ń ṣe fún yín ọlọ́run ló ń búra kó ń ṣàlékún ọlọ́run bá nù tẹ́ bá ṣàìmọ́re ọlọ́run ní dájúdájú ìyà tí ń bẹ lọ́dọ̀ ó lé ìyàlẹ́ ẹ̀jẹ̀ ìyẹn ni pé gbogbo ẹni tọ́lọ́run bá sọre fún tọ́sà ìdúpẹ́ kí lọ́tọ́ sí ìyà yóò jẹun bí ó ti kí torí ẹ ẹja máa dúpẹ́ o ẹnìkan á ní ẹ ìgbà tí àárí oore yẹn náà ni òjá dúpẹ́ wọn làwọn ò rí wàláì ọ̀pọ̀ kódà kò sí kà. ẹni tó tálákà jù oore tí ń bẹ lára rẹ̀ kò sí kà ká tó wá pẹ́ ni tọ́lọ̀ jù sórí ìríran la fẹ́ sọ ni àbórí ọpọlọ sórí ìgbọ́rọ̀ la fẹ́ wí ni àbórí rínrìn sí orí afẹ̀yìnlélẹ̀ pẹ̀lú sùn sùn la fẹ́ wí ni. abóore adìde agbẹ́sẹ̀lélẹ̀ arídùúróṣe a ìdẹ̀ra yẹn pọ̀ ọlọ́run bá dákun má bàjẹ́ torí délẹ̀ ẹjẹ́ á máa dúpẹ́ o ẹjẹ́ á máa dúpẹ́ o bọ́yá ntọ́fàánù títí ẹ̀ ò tí tí wọn ò tí ì wọlé tọ̀ torí ìtọ́lọ̀ ti ń ṣe fún wa lójoojúmọ́ òdúpẹ́ rẹ̀ ẹ̀já máa dúpẹ́ tọ́ ọlọ́run bá wa yóò tún wá sọ fanabi Isa ọmọ Maryam tí wọ́n ń pè ní Jésù ṣàlàyé fún gbogbo àwọn èèyàn lónìí gbogbo àlejò ẹnu kọ́ gbọ́ ọ. irú ìdẹ̀ra eléyìí tí mo tún ṣe fún ọ. إذ قال الحواريون ní ìgbà tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ẹni tó gbà fún ọ tó ṣe pé rú wọn lọ́dọ̀ àwa mùsùlùmí sọ̀hábà là ń pè wọ́n anabi Isa ọmọ Mariama àwọn wọn ń pè wọn ní Hawariyuna sọ fáwọn èèyàn irú ìdẹ̀ra tí mo tún ṣe fún ọ lórí wọn nígbà tí wọ́n sọ pé ya Isa ibn Maryam ìwọ Isa ọmọ Mariama hal yastati'u rabbuka an yunazzila 'alayna ma'idatan minas samaa. ǹjọ́ oluwa rẹ̀ alagbara lágbára bí ǹjọ́ wa níkàpá bí láti sọ àtẹ oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà ẹ dákun ẹ gbọ́ láti ẹnu àwọn ẹni tó gbàgbọ́ kí wọ́n á lẹni tí ó gbàgbọ́ sí ẹ gbọ́ bíbèrè ń ṣe wáyé o ǹjẹ́ olúwa rẹ̀ ọ fún un. láti sọ àtẹ oúnjẹ kalẹ̀ fún wa láti sámà subhanallah ẹni tó ti gbàgbọ́ nù ní sọ pé sí olúwa rẹ sí olúwa Isa lásán ni kìí ṣe tiyín abẹ́ ìfura sí olúwa Isa lásán ni kìí ṣe tiyín bí kẹ́nìkan náà máa ṣèbéèrè lónìí kó ní ẹjọ́ kí ni òfin olúwa yín nípa káfí àlùwalẹ̀ ẹyọ kan káfí ṣe sọ̀láàtù márààrún lójúmọ́ kan kí ni òfin olúwa ti yín á sẹ́mi kó àmọ́ wò pé kí mo lẹni tí èsè mùsùlùmí gbà ọ́nù mọ́sálásí níta àwọn ọmọ wò ni pé á olúwa tèmi nìkan kọ́ tiẹ̀ náà ni àmọ́ dàbí ìgbà tó ṣe kó ti má àwọn ọmọ Ísírẹ́lì lára ní òṣèlú níyàwó alẹ́ nu torí àti rí i nínú sisi àwọn èèyàn tà nábì Musa náà aleyhi salam síbẹ̀ ẹran tí ń gbà tó lọ ní kí màálù. wọ́n ní ud'u lana rabbaka iye lana ma hi pani pé olúwa ẹlẹ́dàá rẹ irú màálù wo ni kò yé wa. ẹ̀rọ bí ìgbà tí ọkà wọn ọlọ́run tiẹ̀ ni wọ́n máa ń tọ́pa yín pọ̀. ادع لنا ربك يبين لنا ما لونها tó bá pe olúwa rẹ sọ ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا أطبع كيولو الوارو kó ṣe wa o gbogbo ọ̀rọ̀ màálù tí La ilaha illallah kódà bí ìgbà tó ṣe pé nínú ìwà tiwọn nù wọn máa bá nàbí pé ọ̀sá pé wa àwa ti gbàgbọ́ náà tọ́ sábà pé olúwa rẹ̀ àwọn ẹni tó gbàgbọ́ ló ń sọ báyìí ẹ dákun ẹni tí wọ́n gbàgbọ́ kí ni ọba tún sọ pèsè olúwa rẹ̀ ṣé apá rẹ̀ ká aṣọ lágbára láti yòsè láti sọ àti oúnjẹ kalẹ̀ láti sámà máa ìdà àti oúnjẹ ẹnu ó dàbí dining table yóò wá sí àpótí lásìkò àpótí àbí tírè kí náà oúnjẹ wà ń bẹ̀ àwọn èèyàn máa ń rò pé táwọn bá ń serú béèrè báwọn bí ìgbà táwọn ń pọlọ níjà ni tó náà bá jolúwa kó ṣe kó fi dá wa lójú pé òun lolúwa tó báyìí ni wọ́n sọ anabi isa alayhi salam hal yastati'u rabbuk ǹjẹ́ sọ wà lágbára sápá rẹ̀ ká. tápá rẹ̀ ká láti sọ àti oúnjẹ kalẹ̀ fún wa láti sámà. bẹ́ẹ̀ bá béèrè torí kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ o. ṣùgbọ́n ọ̀nà tí èèyàn gbà béèrè ó eri lẹ́kọ̀ọ́ anabi Musa aleyhisselam òun náà ṣe kan lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ kúnú ọ̀rọ̀ ó ní rọ̀bì ẹ̀rìní àńlọ́rọ̀ ilẹ̀ ìrẹ̀ olúwa ẹlẹ́dàá mi mo ń fẹ́ kó fira rẹ̀ hàn mí kí n wọ̀ ọ́ ìwọ ọlọ́run fira rẹ̀ hàn mí kí n wọ̀ ọ́ sẹ́wọ̀n pé kọ̀sọ́ pé ìwọ ọlọ́run tó o lè fira rẹ̀ hàn mí tó o lágbára láti fira rẹ̀ hàn mí á anabi musa sọ bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ kọ́mbẹ̀ ìwọ ọlọ́n síra rẹ̀ hàn mí kí n wọ̀ ọ́ bẹ́ẹ̀ náà ni a tún rí anabi wa ibrahim aleyhi salam ó ní rọ́bì ẹ̀rìní kayfa tuhyil mauta ìrọ̀lú ẹlẹ́dàá mi fi hàn mí báwo ló ṣe jókòó. fi hàn mí báwo ló ṣe jókòó kájọ wa o bíbélì àwọn ànábì wọ̀nyí kìí ṣe nítorí pé wọn ò gbàgbọ́ ṣùgbọ́n wọ́n ń ṣe àwọn ìbéèrè yẹn ni kọ́kàn wọn ò lè tún balẹ̀ sí gbàtànàbí Musa ni wọ́n lọ síra rẹ̀ hàn mí kí n rí ọ ànábì Musa ń ṣe bẹ́ẹ̀ kọ́kàn rẹ̀ ò lè tún balẹ̀ sí ni. àkókò tí anabi musa jẹni tọ́lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ anabi musa ní ìfọ̀kànbalẹ̀ dọ́ba pé ọlọ́wọ́n bá ń bẹ torí pé ń bò ń sọ̀rọ̀ òun gbọ́ òun náà ń sì ń dáhùn ọlọ́wọ́n bá ń gbọ́ ṣùgbọ́n àti wá gbọ́ anabi musa pe àwọn èèyàn rẹ̀ kí wọ́n gbọ́ bá gbọ́. a rí nínú ẹni tó sọ pé lan nu'mina laka hatta nara Allaha jahra a ò ní gbọ́ ọgbọ́ o wọ́n bá rọ́ lọ́wọ́ bá fòtòfòtò báyìí gbaná láti gbọ́ nígbà tí tó bá ń pe ànábì níjà kóhùn nígbà ànábì gbọ́ ṣáájú kóhùn tó fojú ní tálọ́ ṣáájú sànẹ́bì ni àbáwọn ọmọlẹ́yìn rẹ̀ ìtumọ̀ Musa fi ń béèrè nu pé wọ́n ọlọ́run kíra rẹ̀ hàn mí kì í rí ọ ọlọ́run sọ pé lẹ́ńtà lè rí mi O lè rí mi kì í ṣe a kì í rí mi o ó lè rí mi yẹn pé láyé ń lè rí mi ṣùgbọ́n kì í ṣe a kì í mi. pé láyé lọ́run a kì í rí mi rárá o nítorí ẹ̀ níbẹ̀ yẹn ọlọ́run sọ pé ò lè rí mi nítorí pé àlè rọ́lọ̀ láyé àlè rọ́lọ̀ láyé ṣùgbọ́n lọ́la gbẹ̀ndà al-qiyama nínú dẹ̀ra tọ́lọ́wọ́ bó ṣe fọ́n àlìjẹ́nà òun náà ní kí wọ́n máa rọ́lọ̀ kọ́dà gbogbo dẹ̀ra tọ́lọ́wọ́ ṣe fọ́n àlìjẹ́nà lálìjẹ́nà ọmọnilẹ́gbẹ̀ẹ́ rírí ọlọ́run ọba wa rírí ọlọ́run ọba ọkà màmá nídẹ̀ra ṣùgbọ́n láyé a lè rọlọ̀ tọ́ nǹkan ṣe kọ́kọ́ wọn balẹ̀ ọlọ́run bá sì ṣe ń yẹ kò lè rún láyé bì torí pé kò sí ẹni náà tó lè dúró wojú ọlọ́run láyé kò sí nǹkan náà Musa. tọrọ lè máa ṣe èméjì pé Ha ah, sékùn ò sì lè rí òun ò lè dúró wò ọlọ́ni àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan máa wò àpáta tó wà ibi tó wà nìkan máa wò màá fira mi hàn àpáta hàn tápàtà bá lè láyè rẹ̀ nígbà mo bá fira mi hàn á jẹ́ pé wọn náà rí mi. Musa bá ń wo nígbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fira rẹ̀ tó fi hàn àpáta àpáta fọ́ wọ́múwọ́mú Musa dákú lọ gbaragada ta ló le jù nínú èèyàn àti àpáta èèyàn báwo nígbà tí Musa wa tọ́ta jí lẹ́yìn dídákú. ẹ pé bí màbá débi tẹ́rù wà yóò máa sákọ musa àtàjọ ni a ọlọ́run dákun forí jìn ìbéèrè tí mo ṣe ń gan dákun forí jìn. torí ń gbàtà nàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ mú rìnrìn àjò òru. àwọn ń Aisha àwọn ń béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé ṣé sóòrọ́ lọ anabi wa dáhùn nuurun anna arahu mọ́lẹ̀ tí ń bẹ lójú Ọlọ́run báwo mo ti ṣe lè rí ń lè rí. سبحات الذي سأحرق كل ما إليه tọ́lọ̀ ọba tọ́ba sí wáyé àmàlẹ̀ ojú yòówù ohun yòówù tọ́lọ̀ wáyé àmàlẹ̀ ojú rẹ̀ sí. ọlọ́yà nàbì musa ọlọ́run sí payá ojú rẹ̀ sí àpáta láwọn ọjà. táwa ní odò tó ní pé ìtàn. tọ́ anabi ibrahim alayhi salam ńgbà tó nani ọlọ́run fi hàn mí báwo ló ṣe máa jókòó ọlọ́run sọ gbàgbọ́ ni ó lóun gbàgbọ́ ṣùgbọ́n òun ṣe kọ́kàn wọn balẹ̀ ẹ̀ríkì ńgbà tó béèrè kan sọ pé ìwọ ọlọ́run tó lè jókòó ó ti gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ làwọn fi hàn mí kì í sì pé wọ́n lọ ṣé o lè jókòó àmì pé ti gbàgbọ́ ó tún wá fẹ́ rí in practice pé wọ́n lọ fi hàn mí báwo ló ti ṣe jókòó kì í sì pé wọ́n lọ tó o lè jókòó wọ́n bá wà lè jí o ajẹ́ pé fi hàn mí lọ́lọ́run fi wá fi hàn ìbéèrè yìí máa nìyẹn. imani ti síwájú anabi musa gba paálí rọlọ ṣùgbọ́n kò mọ̀ bá a lè rí láyé àbá a lè rí láyé ìtumọ̀ abéèrè ti ń ṣe ni. tọ́ ẹ wá wo àwọn tó wọná àwọn ò ní béèrè pé so ṣeé ṣe àbí ò ṣeé ṣe torí pé iná ń jóyàn wà sọ pé أرنا الذين أضلانا يقولوا ألدا àwọn ẹ̀dá oríṣi méjì tó sì wá lọ́nà nílé ayé nínú àlùjànnú àtàwọn èèyàn à ń fẹ́ kí wọ́n hàn wá. àwọn tó o lè sí wọ́n hàn wá. mo rò pé yé torí pé wọn ò gbà páwọn wọ iná ní jó wọn yìí. méjì tó yẹ mà yẹ mà pé ìwọ hàn wá àwọn tó sì wá lọ́nà láyé tá a fi dán máa ná èèyàn ni wọ́n jẹ́ ni wọn ì bá sì jálèjánu àwọn méjèèjì ni ó fi hàn wá ìwọ lọ kí lẹ́wọ̀n á ṣe fún ọ. wọ́n ní naj'aluhuma tahta aqdamina ká da àwọn sísàlẹ̀ ẹsẹ̀ wa ká máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ̀yin olórí ibú wọ̀nyí àwọn náà pè ẹ̀yin ń kọ́ lórí ibú tí náà ti bá yín kalẹ̀ báyìí ẹ dákun ẹni tí wọ́n ń tẹ̀mẹ́lẹ̀ nu ná àtẹ̀ntì ń tẹ̀mẹ́lẹ̀ bó la méjèèjì wà wọ́n á ní yàtọ̀ wọ́n ní ẹ wọ́ lọ fi wọ́n hàn wá tá a torí pé ọ̀rọ̀ tó wà láàrin ó ti yé yín fi wọ́n hàn wá ìyẹn ni pé tá a bá rí wọn kára wọn mú ká wọn dà sábẹ́ àtẹlẹsẹ̀ wa pàtàkì bá fi lólu tó wọn tán tí wọ́n dẹ̀ torí àwọn náà nígbà àpò lẹ́sẹ̀ adá wa ìyẹn ni pé kí wọ́n jẹ lólu kó tó wọn ńgbà tí wọ́n bá jẹ lúlù tó tó wọn tán àwa dá wọn sábẹ́ àtẹ́lẹsẹ̀ wa àwa máa tẹ̀ wọ́n mẹ́lẹ̀ liyakuna minal asfalin wọ́n lè máa máa bẹ nínú àwọn èèyàn yẹpẹrẹ ẹ dákun ìwọ kan tí náà ń jò tí yẹpẹrẹ pípé <laughs> kí yẹpẹrẹ wọ́n lè bá ju tàwọn lọ. tọ ṣùgbọ́n báwo lè ti ṣe béèrè wọ́n ní hal yastati'u rabbuka àwọn tó ti gbàgbọ́ nù àwọn sáábì sàbí anabi isa aleyhi salam tó ń pè ń jésù wọ́n ní sọlúwa rẹ̀ wà lágbára rẹ̀ sọsọ apá rẹ̀ ká. ní àkété yorùbá náà bá sọ pé sápá rẹ̀ ká kò túmọ̀ sí pápá ló fi ṣe bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ apá mi ká kò túmọ̀ sí pápá ló fi gbé torí kò síbi tọ́lọ̀ ti ròyìn fún apó ńlá pa yorùbá là ń sọ ń bẹ̀ o hmm. pé sagbára rẹ̀ ká. agbára rẹ ká láti sọ àtẹ oúnjẹ kalẹ fún wa láti sámà nítawọ̀n èèyàn máa wá ó pamọ́ sáwọn náà tiẹ̀ lè rí ń bẹ̀ sáà lè rí ń bẹ̀ ìyẹn ni pé tí oúnjẹ máa ń bọ̀ láti sẹ́mà sẹ́mà kíkọ̀ a ọ̀sán àgbàgbọ́ dáadáa àsọlọ́ntà àgbàgbọ́ ń bẹ àmàdúpẹ́ amẹ̀dúpẹ́ ọ̀dà máa bọ̀ àwọn kan máa yín mú kárí ní tí wọ́n wà lórí ẹ̀ ẹ bóyá arọ lásán ẹ ó lè jẹ́ dẹ́bínú lásán ẹ ó lè jẹ́ kíníkan oúnjẹ la pé ó. <laughs> so n tọ́ pọ̀lọpọ̀ ẹ gbọ́ táwọn kẹsẹ̀ rí náà sọ fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ní àlè gbọ́ ọgbọ́ o ó dìgbà tí ilẹ̀ tó bá di pé ìṣẹ̀lẹ̀ bá jáde nù lẹ̀ sahara wa yìí báyìí tọ́ wa dẹni tó ní okun láà tí irúgbìn kúnú ẹ̀ wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe nu pàápàá jùlọ ń gbà kò sówó. àbí kọ́ lọ́wọ́ bó ṣe sọ tíra kalẹ̀ láti sọ́mọ̀ ká máa wá wò bọ́lọ̀ ń ṣe ń ṣe ń sọwọ́ sí màláìka tí màláìka wọn ń gbé bọ̀ pé you can now get you right. ah wọ́n tún ní àbí kọ́ lọ́wọ́ máa sọ kalẹ̀ bọ̀ àti àwọn màláìka káwọn dàbọ̀ lẹ́yìn rẹ̀ ah <laughs> àbí kọ́ máa bu sọ́mà

màlẹ́kà jìbìrìlù wa gba àwọn amúbọ̀ ọ̀nà òun jìbìrìlù gbà bẹ́ẹ̀ lẹ́lómi ọmọ wò ìmánì ẹlòmíì ó ní mùṣkílà tọ́ omi pé tí mùsùlùmí bá ń rò bẹ́ẹ̀ orí ọ̀nà náà lọ wà tọ́ wọ́n sọ ipin sólúwa ẹlẹ́dàá rẹ̀ sólè sọ àti oúnjẹ fún wa láti wọ́n ní ìtàn yìí ṣẹlẹ̀ òun náà láti sọ súrà yìí lórúkọ látara rẹ̀ látara ìtàn yìí wọ́n ti sọ súrà yìí lórúkọ wọ́n pè ní súratul Maida súrà àti oúnjẹ. ìdẹ̀ra tó sì ṣẹlẹ̀ ń bí ọ̀nbẹ nínú ìdẹ̀ra tọ́nà ọba fi ṣe ìyànà sanabi Isa ọmọ Mariama aleyhi salam nípa dídáhùn àdúrà nàbì Ìsá tọ́lọ̀ ń dáhùn àdúrà rẹ̀ ó tọrọ bẹ́ẹ̀ sì sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àmì pọ́lọ́n sì dẹ̀ra fún un. eléyìí sì tún jẹ́ mọ́jísà kan nínú àwọn mọ́jísà tó ànábì Ìsá alayhi salam. apá kan nínú àwọn olùmọ́ni ìtàn àti oúnjẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ láti o ẹ̀ lè rí inú bíbélì ododo gan kò sí mbẹ ká tó pé tàtọwọdá tá ń gbé ká ẹ lè rí mbẹ. wọ́n ní àwọn nasara tí wọ́n ń ṣẹ̀sìn alágbélébù wọn ò tiẹ̀ mọ̀ nípa rẹ̀ ọ̀dọ̀ àwọn mùsùlùmí ti gbọ́ nípa rẹ̀. ọlọ́ni rán wọn létí nípa àgbà tí àwọn tó gba gbọ́. táǹpẹ̀ ní hawariyun tí wọ́n sọ pé ìwà ànábì Ìsá ǹjẹ́ olúwa ẹlẹ́dàá wà ní agbára bíi láti sọ àti oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà ẹ̀ríkì bá wà lùkùránì yín ntẹ́ bá ń ó ní iná la fi pé ìbéèrè ń ọyá yẹn lẹ́nu báwọn tó gbàgbọ́ ní béèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ olúwa rẹ̀ wà lágbára bí ṣùgbọ́n ó nínú qira'a mi ó nínú kíké alukur'an torí pé kíké alukur'an oríṣi ọ̀nà méje lọ́lọ́run fi sọ̀kalẹ̀ á bí ṣe máa wáyé nìṣí nínú kíké alukur'an mi eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ dọ́dọ̀ anabi sallallahu alayhi báyà yìí ti ṣe wá ní hal tastati'u rabbak pèsè hal tastati'u rabbuka hal tastati'u rabbak hal yastati'u rabbuka ǹjẹ́ olúwa rẹ wà lágbára bí ṣùgbọ́n kìrọ́ ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n ní hal tastati'u rabbak ìtumọ̀ rẹ̀ ni pé hal tastati'u ya Isa an tas'ala rabbaka èyí sì dá nítumọ̀ péyàn lẹ́kọ̀ọ́ ǹjẹ́ wọ́n Isa ọ wá ṣeéṣe fún ọ tó o lè ṣe tó o lè bá wa bẹ olúwa rẹ ìtumọ̀ tiẹ̀ nù. ẹ̀kẹ́tùmọ̀ eléyìí ó kún fún ẹ̀kọ́ ìyẹn ni pé wọ ìsà séwọ lè bá abẹ lọ́n rẹ̀ kọ́ba aṣọ àti oúnjẹ kalẹ̀ láti sánmà kìrọ́ àtàlákọ̀kọ́ tó wà lọ́dọ̀ wa tá ń kà kìrọ́ àhọ́s ẹ rí i pé hal yastati'u rabbuka kìrọ́ àmà wa túmọ̀ kìrọ́ àmì ajẹ́ àlàyé yìí ni. ǹjẹ́ wọ Ìsá tó o lè bá wa bẹ olúwa rẹ á tara kìrọ́ àyè ìtumọ̀ eléyìí ṣé wọ Ìsá lè bá wa bẹ olúwa rẹ wọ́n wá fi olúwa rẹ ṣe ẹni tó ṣiṣẹ́ pé olúwa rẹ ó lè ṣe bí ìgbà tó ṣe pé kò sọ̀rọ̀ kankan láàrin tó o lè bá wa bẹ olúwa rẹ kọ́sọ́ àti oúnjẹ kalẹ̀ fún wa láti sẹ́mà. ǹjẹ́ wọ́n pè ní máìdà òun náà ni àtẹ oúnjẹ bíi tírè bíi tébù ṣùgbọ́n tó ń jẹ́ wà ń bẹ̀ wọ́n pè ní kíni máìdà. ana wàá sọ lédè lárúbáwá ala ma'idati at-ta'ami idh ittasalta. أنا على مائدة الطعام إذ اتصلت iwájú àti oúnjẹ ni mo wà nígbà tó fóònù máìdà àti oúnjẹ nù tọ wọn ní apá kan nínú àwọn olùmọ́ni ṣe ni wọ́n tọrọ kọ́lọ́hún sọ àti oúnjẹ kalẹ̀ nítorí pé wọ́n ń bùkátà rẹ̀ torí aláìní ni wọ́n aláìní ni wọ́n wọ̀n irú oúnjẹ jẹ wọn atọrọ tọrọ pé kọ́ lọ́wọ́n bá kọsọ àti oúnjẹ yìí kalẹ̀ fáwọn àwọn kìtọ́ bá sọ kalẹ̀ sẹ́ni wọ́n máa jẹ lójoojúmọ́ nígbà wọn já láyìn wọn ní ni ní kíkọ́ sọ kalẹ̀ fáwọn kọ́ máa sọ fáwọn káwọn máa sáwọn èèyàn Musa àti Musa tọ́lọ́wọ́n bá ń sọ balẹ̀ fún wọn nígbà tí wọ́n sọnù fógójì ọdún àti oyin tí wọ́n mọ̀ fi kìn lẹ́yìn nígbà tún ya wọ́n tún nílẹ̀ Musa lan a ṣe sùúrù láti máa jó oúnjẹ kan náà a oúnjẹ oríṣi kan ẹ̀yin tẹ́ ẹ dáràn fa ń sọ ọdún ẹ sọ pé àlè máa jó oúnjẹ kan wọn. wọ́n gbàgbé pé bí ẹ̀wọ̀n náà làwọn wà tọ́ àwọn eléyìí náà wá ní ẹ kọ́ máa sọ̀kalẹ̀ fáwọn náà lójoojúmọ́ báwọn lè bá a máa taró oúnjẹ yẹn dẹni tó lágbára láti sin lọ́hùn tó ṣùgbọ́n èyí tí ọkàn balẹ̀ sí ni pé ẹ̀kan náà lọ́lọ́run sọ̀kalẹ̀ ǹjẹ́ ńgbà tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n jẹun jẹun si nwa rí jẹ tán ni àbóúnjẹ wọn tá hmm, ibi táwọn afọ́ntẹ́sírì wá wà. ẹ̀yin náà sì ní kí la jẹ tí ọ̀tàn náà ọlọ́ọ̀lọ́ náà nínú rẹ̀ nù wọ́n ní wọ́n ń jẹ wọ́n ń jẹ kọ̀tàmọ́ àmọ́ nǹkan kan padà yẹn nítorí ká nàbí owó náà wa ó ní Ọlọ́run o in tẹ́ bá òdodo bá gbàgbọ́ sẹ́yìn máa béèrè irú béèrè pé sọ́lọ́n lè sọ oúnjẹ kalẹ̀ láti sánmà máa ǹjẹ́ ìyẹn torí ó lè jẹ́ o ó lè fàǹtí òsì fún yín ọlọ́ni ẹ bá dúró ẹ máa roko ẹ máa ṣiṣẹ́ ọlọ́run máa pèsè oúnjẹ fún yín kìí ṣe kíkọ́ sóúnjẹ kalẹ̀ fún yín láti sánmà ẹ̀rí náà ni gbogbo aná máa ń sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Umar nígbà tó rí táwọn èèyàn jókòó tó wọn gan kánú mọ́ṣáláṣí ẹ̀yìn bí ni wọ́n ní à ń ṣe díkìrì náà ni bá dà wọn jáde mọ́ṣáláṣí ó ní sánmà kì gold kì í sì rọ̀jò fàdákà silver a sì mọ̀ pé kọ́dà búrẹ́dì gan sánmà ìrọ̀jò rẹ̀ wọ́n dàbí kéèyàn jókòó kalẹ̀ kọ́ ọmọ ṣiṣẹ́ alágbára má ṣiṣẹ́ àwọn à ń tẹ́wọ́ sọ́lọ́ àwọn à ń gbójú sókè wọ́n lọ́n jẹ́ kó ń jẹ́ ọ̀sọ̀ kalẹ̀ báyìí èyí tí ń jẹ láàárọ̀ yìí jẹ́ ọ̀sọ̀ kalẹ̀ wá à kò ẹ̀hẹ́n ràn mí lọ́wọ́ pèsè oúnjẹ tí ń jẹ lónìí fún mi pèsè oúnjẹ tí ń jẹ láàárọ̀ mi jáde lọ wàláhì ọlọ́run pèsè rẹ fún ọ náà àmẹ́lòmí ò pèsè ọlọ́run ló pèsè rẹ fún àbísí ta ló pèsè rẹ fún wa nítorí o lè ọba tó tún dúró ló pèsè tọ gbàtà nàbí isa dẹrù bá wọn kọ ẹ pààyàn Ọlọ́run tẹ bá jólùgbàgbọ́ òdodo wọn ni qalu nuridu an na'kula minha nítorí fata fi béèrè nípa fẹ́ jẹ́nu rẹ ni <laughs> yẹn ni pé kìí ṣe pa àbẹ̀rù Ọlọ́run àlàáfẹ́ jẹ́nu tura mbukata mbukata àtijọ́ ọ̀dà kan bá wọ́n àmọ́ ti sámà láǹfẹ́. وتطمئن قلوبنا wọ balẹ̀ pé ọlọ́run tá a gbàgbọ́ ń bẹ torí pé tá a bá rí oúnjẹ yẹn ṣe ń sọ̀kalẹ̀ lárísìkí láti sánmà á ọkàn kálukú ó balẹ̀ pé bẹ báyìí

afẹ́kátara rírí bóúnjẹ wọn sì máa sọ̀kalẹ̀ kíwọ náà afẹ́kátara rírí tó jẹ́ wọn máa sọ̀kalẹ̀ mú kọ́kàn wọ balẹ̀ sí i ó tún gbà wá gbọ́ pé bá a ṣe wí náà ni kì í sì pa àgbàgbọ́ rárá káwa náà wá tara rẹ̀ káwa náà ó tún gbọ́ ọgbọ́ sí i ká tún tara rẹ̀ dẹni tó tún ní má jìnlẹ̀ sí i nípasẹ̀ tó lọ́n fi ràn ọ́. ونكون عليها من الشاهدين كانوا لباب بنين ان تجرك اه nínú àmì ọlọ́run tó lọ́n sọ̀kalẹ̀ rí o òní àti oúnjẹ láti sàmà kó lè bàa jẹ́rìí àwíjàre tó múnádóko pàànàbí ọlọ́run kó tún lè jẹ́rìí sódodo tó mú alátọ̀dọ̀ ọlọ́run. tọ́ táwọn tó bá fẹ́ gba nǹkan lọ́dún èèyàn náà bí ó sì máa gà yàn náà nù nínú gbowó a kọ́dà gbogbo ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fáwọn èèyàn náà kúkú ní létí gbọ́ gbogbo èèyàn ní sọ́ọ́ká wọ́n bá jẹ́ nǹkan sọ náà ọlọ́run tó wá ṣe kò ní í pa yín dàsá ìdá ọlọ́run tó ní kẹ́ ẹ máa rán mi èèyàn lọ. kò ní í dẹ́yìn náà dábùkátà ó ti mọ̀ pé wọ́n fẹ́ tọrọ ìrànlọ́wọ́ ni owó lọ́ fẹ́ tọrọ wọ́n á ń ní wá bá wà o àbí òye ẹ̀hẹ́ so náà ni pé mi náà fẹ́ kún àwọn ẹni tí ẹ ràn lọ́wọ́ owó wá lédè kúkúrú mm-hmm. bẹ́ẹ̀ ni wọ́n قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين gbogbo àwọn wí gbogbo ẹ anabi èso ọ̀sẹ̀ mẹ́ni kò ṣe méjì ọbẹlọn ẹ àdúrà anabi èsèré o àìbẹlọn wọn là ìgbàdúrà anabi ọ̀pá méjèèjì pọ̀ allahumma àti rọ́bànà nítorí pé gbogbo ẹni tí wọ́n fẹ́ kádùn wọn gbà tó bá bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú rọ́bànà àdúrà rẹ̀ ọgbà náà àdúrà rẹ̀ ọgbà náà torí ẹ̀ ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nípa ẹni tó rìnrìn àjò yẹn ìrìn àjò kádùn ọgbà ni èèyàn mẹ́ta àdúrà wọn ò ní sáláì ó ní aláwẹ̀ àbí àdúrà tóbi ṣe fọ́ọ̀mà rẹ̀ aláwẹ̀ onírìn àjò àdúrà onírìn àjò ńbẹ náà máa gbà ó tún wá sọ yìí pé onírìn àjò yẹn aṣàṣẹ àgọ́bàrà ó máa ń jẹ́ni tí irun orí rẹ̀ rí wúruwúru eruku tún bẹ lára látàrí ìrìn àjò eléyìí náà máa ń bẹ nínú tọ́lọ̀ máa fi gbàdúrà nígbà tí yẹn bá wà nípò ẹni rẹ̀lẹ̀ níwájú ọlọ́run ọba rẹ̀. bákan náà yamuddu yadayhi as-samaa nínú tí máa jáde ọ̀tún gbànú ká gbọ́ sókè àmọ́ kò ní rí báyìí o ìgbà ẹ bá ṣe báyìí ìgbà ẹ máa ń tọrọ òjò ni àmọ́ pè lẹ́ eléyìí náà sì tún bẹ́ẹ̀ nù sábàbí tádùá fi máa gbà inna rabbakum hayyun karim onítìjú lọ́lọ́wọ́n bá ń yún ọlọ́rẹ̀ sí ni wa innahu la yastahyi an yamudda abduhu an yamudda ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra á ojú àsùnmá tí ọlọ́ pé kọkàn nínú àwọn ẹrú rẹ̀ ọtẹ́wọ́ sí pé wọ́n lọ́n fún mi ní nǹkan báyìí fún mi ní nǹkan báyìí kó sì dáwọ́ ń padà lófo ìyẹn ni kójú ètí ọlọ́run láéláé torí pé ò lè bẹ́ lọ́n bẹ́ẹ̀ kọ́ lọ́n wọn má gbà. eléyìí tún gbọ́ sókè ya Rabbi ya Rabbi yóò tún máa pọ́lọ́n pé ya Rabbi ya Rabbi torí pé ya Rabbi ìbẹ̀nu tí máa ti ń jẹ́ kádùn ọgbà gbogbo asbabul ijaba lónìí ṣùgbọ́n lọ́wọ́ tún ní gbàdúrà rẹ̀ torí pé kí ni mat'amuhu haram oúnjẹ tí ń jẹ haram ni kúrẹ́ ká máa jẹ haram ìjádùn ọgbà wa malbasuhu haram aṣọ tí ń wọ̀ sọ́rùn ọ̀nà haram wa ghudhiya bil haram oúnjẹ tí wọ́n tún fi tọ́ dàgbà haram náà fa anna yustajabu lah tọ́ ìgbà tó lọ́wọ́ bá wa tó ń sọ fún wa nínú suratu Al Imran. níbi tọ́lọ́wọ́n bá ti sọ yìí pé ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أو ربنا توهم بين جماعهم نيره فاستجاب لهم ربهم الله دعوة لون لك نعم sọ àyẹn lẹ́yìn àdúrà ọlọ́run dá àwọn ọlọ́run lẹ́ẹ̀kan náà àwọn olùmọ̀wá sọ pé èèyàn ní bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú àdúrà kí wọ́n máa ṣe rọ́bànà rọba rọ́bànà kí rọ́bànà máa wọnú àdúrà lórí ẹ̀ márùn àfikún lọ́wọ́ gbàdúrà. bàtà nàbí sọ bẹ́ẹ̀ ó ní Allahumma rọ́bànà ẹ̀ rí ìbílẹ̀sù ní olórí ibú àgbà ìgbà tí ọ̀bẹ́ lẹ́yìn ìgbà tó sorí ibú àkọ́kọ́ ẹ̀ má bó ṣe ni ó ní قال رب أنظرني إلى يوم يبعثون ó ní wọ́n ọlọ́run rọ́bì rí olú ẹlẹ́dàá ni ọlọ́run gbàdúrà rẹ̀ lẹ́ẹ̀kan náà tó àwọn náà jẹ́ kí rọ́bì rọ́bì rọ́bì rọ́bì kọ́pọ̀ nínú àdúrà rọ́bànà kọ́pọ̀ nínú àdúrà o ọlọ́run fẹ́ràn kẹ́ máa pé pẹ̀lú orúkọ rẹ̀ tí ń jẹ́ arọ́b nínú orúkọ ọlọ́run torí ẹ̀ tẹ́ bá sọ ma ní abdulrọ́b ó ṣe déédéé abdu arab ikú tí a lọ sọmọ láwọn kọ̀ọ̀kan tí ò nítumọ̀ bí ẹni tó lọ sọmọ rẹ̀ nítumọ̀ tó já sí ògbé pé ògbé táwọn pé ó sùn lọ́rùn gbọ́dọ̀ ni torí àwọn kan tó dáa tó dáa nù abdu arab ẹ̀rọ olúwa ẹlẹ́dàá wa anabi anabi isa allahumma rabbana ìrẹ̀ olúwa ẹlẹ́dàá wa. أنزل علينا مائدة من السماء Ọlọ́run sọ àti oúnjẹ kalẹ̀ fún wa láti sánmọ̀ sọ àti oúnjẹ kalẹ̀ fún wa láti sánmọ̀. تكون لنا عيدا لأولنا وآخرنا السدي nínú àwọn olùmọ̀ ó ní tùmọ̀ eléyìí. ó ní pé ká mú ọjọ́ tí ó sọ̀kalẹ̀ nínú rẹ̀ lọ́jọ́ ọdún kó máa jọjọ́ ọdún fún àwa tá à ń bẹ lónìí àtàwọn ẹni tí ó lẹ́yìn wa ká máa ṣe lọ́dún ká máa pọ́n ọjọ́ náà lè àtàwọn àtàwọn tí ó lẹ́yìn wa Sufyan Thauri ó rẹ̀ wípé ọjọ́ ọdún tí ń kọtada, ó ni wọn ń kidere kí dẹ̀ra nǹkan táwọn nìkan kó tún kárí àwọn àrọ́mọdọ́mọ àwọn. farisi ó ni pé kọjá ní tí wọ́n máa rán wa létí ìrántí fáwa àtàwọn tí ó wa àwọn míì tún sọ pé kọjá ọjọ tí ó tó wa àtàwọn tí ń bọ̀ wa wà á kan látọ̀dọ̀ wọ ọlọ́run. ẹ̀rí tó fi lélẹ̀ lórí agbára rẹ lórí gbogbo nǹkan tó bá lórí gbogbo nǹkan ọlọ́run lágbára lórí gbogbo nǹkan àwọn kan máa ń sọ pé wa huwa ala ma yasha'u qadir pọ́lọ́wọ́n bá ọ alágbára ni lórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kọ́dà àti tí ò fẹ́ náà mo rò pé yóò wá torí ẹni tá a máa sọ ni pé wa huwa ala kulli shay'in qadir kòkè ṣe pé a máa wá límìtì agbára ọlọ́run pé nítorí fẹ́ ṣe ló lè ṣe ọlágbára lórí gbogbo nǹkan ó lágbára láti sọ wá dẹyẹ àmọ́ kò wú láti ṣe wá bẹ́ẹ̀ ó lágbára láti sọ ẹyẹ dèèyàn ṣùgbọ́n kò wù láti ṣe bẹ́ẹ̀ ó lágbára láti sòkè dilẹ̀ ṣùgbọ́n kò wù láti ṣe bẹ́ẹ̀ ó lágbára láti sọ gbogbo ọmọ náà dọmọ àlùjànnà ṣùgbọ́n kò wù láti ṣe bẹ́ẹ̀

torí pé tó ń bá fẹ́ sọ̀yàn di nǹkan kan kún fẹ́ẹ́ kù. naam warzuqna ọlọ́run wá lọ́rọ̀ látọ̀dọ̀ rẹ̀ láì ṣe wàhálà láti bá a sọ kalẹ̀ bá a sọ kalẹ̀ ìyẹn ni pé tí tọrọ àdúrà máa fi kún pé nírọ̀rùn ni fún wa nísìnyí ọlọ́run fún mi lówó ọlọ́run lọ́njà sírí mi ó wò gbogbo a máa pe ní rọrùn máa fi ní rọrùn kún toró lè bí ma ní wàhálà ó lè lówó ní wàhálà ọlọ́run sì lè bọ́ ọ láṣìírí pẹ̀lú wàhálà torí ẹ̀ ló ṣe gbogbo tá a máa ń tọrọ pé ọlọ́run bá ṣe nǹkan ìfúnmi ala afiya ṣe nǹkan ìfúnmi ala afiya ní rọrùn má ti ń wàhálà náà méje ọjà mínà ẹ̀mọ̀kí téèyàn bá rí ìdẹ̀ra lẹ́yìn ìdààmú ńlá kì í sábà má dẹ̀ra nídẹ̀ra láyé ń bínú o yàtọ̀ sálìjánná o ẹni tí ń jẹ́ ìyà burúkú nílé ayé tí wọ́n bá fi sálìjánná láàrin ìṣẹ́jú ayé àti wọ́n bá tún yọ jáde tó jìyàrí yóò lòun ò jìyàrí mọ́láyé ń bì ẹnikẹ́ni tó bá rí ọlá tó rí ọlà lẹ́yìn ìyà wọ́n máa le koko ẹni tó bá lọ lówó lẹ́yìn tó ti jìyà jìyà jìyà jìyà àti rí kọ́bọ̀ gbà lọ́wọ́ ru wọn yóò ṣòro àbẹ́mọ̀ bẹ́ẹ̀ yóò pè kín ni sẹ́mi náà rí rọrùn ni ọjọ́ lọ sí sórí bí wọ́n ṣe rówó kí n fún ọ ẹ́n àbẹ́ tí ẹ̀ gbọ́ nǹkan wá jí gba àmẹ́ni tó bá rí ní rọrùn òun náà mọ̀ pọ́nà ló fún mi ìwọ náà gba tiẹ̀ ń bẹ̀ tó bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan míì tí èèyàn bá rí ní rọrùn èèyàn yóò tètè máa dúpẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn kankan wà tó ipá lè rí rọrùn àmọ́ àmọ́ fi kún àwà. wa àmọ́ fi kún àdúrà pèsè fún mi rọrùn torí inú gbogbo líle ìrọ̀rùn tó wà ń bẹ̀ owó yìí ní ìsìnwó eré rọrùn àbọ̀ rọrùn. bó bá rọrùn ọ̀pọ̀lọpọ̀ tó pa lórí kò ní pa lórí ẹlòmíì rẹrù rẹrù rẹrù ọ̀pá lórí ẹ̀yẹ́ máa wo ìwọ tó ń gbẹ́rù fún irun wà lórí tiẹ̀ dáadáa òun ó sì ti pa lórí tí wọ́n bá wá wòye tí ó gbà tí máa ń ru àpò àgbàdo àpò àgbàdo àpò àgbàdo tí ń ru mẹ́wàá láàrin ìṣẹ́jú mẹ́ta títí tílẹ̀ fi ṣú. ọwọ́ àṣírò àpò àgbàdo kọ̀ọ̀kan two hundred naira títí èlò ni wọ́n rí pé chẹ́ńjì lásán mélòó ni ó rú dà tí hospital ẹlòmíì yóò rúru títí ẹyin ló sì fi di kánkó torí yóò tún máa sọ pé ni ẹ máa gbé sí tí dàbí tẹni tó ké láì pé ó yóò sì kó bóòlù àṣẹṣe àṣà jẹun tọ ìwọ tó wàá pa lórí òun tó yọ kí ṣé wọn náà rówó rọrùn wàlá ìwọ náà rówó rọrùn ẹni one thousand wọn gbogbo bùkátà tá a kà á lẹ́yìn sọmọ tó bá ṣeéṣe kí yìnyín tètè gbáwó ń padà lọ jí hundred lásán ọ̀la àwọn olú ọ̀pá ni táwọn àgbọn àlù kan tí mò ń rò lórí mi báyìí tí wọ́n bá mú hundred naira ń bẹ wọ́n ti sọ táyà sí ọlọ́run wọ́n á bù wọn wá kó o rẹ fún ó tún ló kéré <laughs> wọ́n dàbí ó ń bára tí wọ́n fún five naira ẹ sì tún ń bú ebu wọ́n ní kí ni wọ́n náà lè fi rà sọ wọn kí tí wọ́n bá rọ̀nà gba owó rẹ kọ̀ ni. ìwọ náà tó wá fún one thousand ẹ dákun sọ rọrùn fẹ́yìn náà láti rówó wàláhì kò iṣẹ́ wo lẹ́ ń ṣe tẹ́ ẹ̀rù pọ̀ rọrùn láti rówó sórí pé wàhálà lásán ni ṣé olówó la fẹ́ jẹ́ ni àbó ń ṣẹ́ nàám tọ́ ẹ pé iṣẹ́ rọ ni iṣẹ́. lóògùn sẹ́ fẹ́ni tọ́lọ́run bá bá sànù àmọ́ àwọn èèyàn ti ń ṣiṣẹ́ bí ọwọ́ aago wà tó ti dẹ̀ pé nù sẹ́ náà wọ́n ti ń yí. tí wọ́n ń jẹ ìyà lójú méjèèjì wọ́n sì ń rówó oúnjẹ àmọ́ nù sẹ́ wọ́n ti ń yí. nísìnyí ẹni tó jẹ́ pé ó jọ́ lóṣèlú lápèjúwe tẹ́ máa ń bẹ́ẹ̀ lówó wà tó ń jókòó house of assembly ikú agbé ọ̀rọ̀ kalẹ̀ kí kálukú ọ̀dá sí i wọn eléyìí lọ. kàn máa rò pé ẹ eh, supported opposed ẹ̀yin ọmọ àwọn òkè ah, lágbádá nù òun náà tiẹ̀ sọ̀rọ̀ lónìí. tọ́ wàláhì tó ń ti fún ẹ̀yẹn kọ̀ọ̀rọ̀ di house of assembly sọ̀rọ̀ gbogbo àpótí ìbò tí wọ́n jí gbé kọ́rọ́rùn tọ́ tó bá tún padà dé constituencies rẹ̀ tí gbogbo ẹni tí òtó náà bá ń dènà dì ìwọ tá a ràn lọ kí ni wúwúlò rẹ ò wúlò ọmọ ta lásán ọmọ ta ń bu ọmọ ta ẹ̀yin tí ìwà sẹ́kù lára ilé mọ́ àwọn òkè la hawla wala quwwata ọ̀nà rẹ̀ bùkẹ́ ọ̀nà kí ni níbà alágbèdè bẹ bákan náà kọrọrùn ẹwùjọ tí motion kan tó bá bí wàhálà tó ń bẹ̀rẹ̀ sí ru ẹ̀sẹ̀ síra wọn lẹ́ẹ̀kẹ́ tẹ́ǹtì yẹn ń gbé lẹ́ẹ̀kan náà ẹlòmíràn gbàgbà yóò sọ kọrọrùn owó oṣù one percent wàláì kọrọrùn tó ń torí di eléyìí kò sí ẹ tẹ́yìn bá jẹ ẹ olórí orílẹ̀-èdè ńkọ́ bíi Goodluck sẹ́yìn kó tó ń gbà ní ìsinyìí ó ṣírò kíní kan bílíọ̀n pé ni wọ́n máa fi jẹun lásù rock lọ́dún wàláì kọ̀rọ̀ ọ̀nà tọ́ba ẹ̀pọ̀ gbọ́n ni òǹgà kan máa ka ọjọ́ ni tó wọ́n jáde kó lásù rock yẹn àmọ́ bí wọ́n bá bu oyin sínú àwo oyin tún dènà ìgbẹ́ akramakumullah tí gbẹ bá ń bẹ ńlẹ̀ tí ìsín bá débẹ̀ àjẹkú ní ọ̀jẹ̀ ní ìsìn tí gbẹ bá wà nínú ewé táwọn ìsín sòròbó tẹ̀ ń lé wọn pé a fẹ́ lọ dàgbẹ́ inú ẹ̀dá kan kú mbẹ́ ẹ má para yín kíni ibi tá a kù sí ni <laughs> títí tẹ ìwé wọn máa wà láì wọn kú ẹ wá ń sọ̀rọ̀ oyin lọ́nà so irú rẹ̀ náà ni ẹ wo ṣe lé tó ó tún lòún fẹ́ lọ ẹ̀kan sí i torí rẹ̀ ẹ wo bí ṣe ń finá mọ àwọn tí ọ̀fẹ́ kọ lọ lára ìyàwó rẹ̀ gan náà tún lọ gàga ó lọ gàga sí ọ̀tá òun náà ń wípé ṣe é rí ti pè àméjì àbí kí ló pe ra rẹ̀ yìí láìpẹ yóò kó ń bẹ̀ ìwọ lọ́jẹ̀ gómìnà lẹ́yìn ẹ bí wọ́n bá sọ ọdún tán ìwọ ẹni tí bá ti fún ìyá ìyàwó tó yẹ kó jókòó nílé kó máa dín dòdò kó máa ṣe wà kó máa ṣe ráìsì kó kó máa wo sójú òun dá tó torí bọ́kọ bá dé kó máa gbójú sọ̀hún. ẹ lórí ipa afẹ́ jókòó lórí àga bábà. bákan náà bí wọ́n ti ṣe wá da state yẹn rú wọ́n tún dẹ ọ̀gá ọlọ́pàá sí gómìnà òun tún jáde inú tẹlifíṣàn ètò ń bú gómìnà pé ọmọ àta ni dìkítọ̀ ni ni kò sì sẹni tó lè bá wí ńgbà jẹ́ pé látòkè wọ́n ti fún lọwọ àwọn márùn kan àwọn tó lọ sí house of assembly wọn làwọn gbàjọba <laughs> èèyàn márùn borí èèyàn ogún gbogbo ẹ lórí pé kí n jẹ náà ni olóṣèlú kan òṣèlú èsì ìbáàdà ọwọ́ alẹ́ nìkan ó fi ẹ̀yìn eh, pdp sílẹ̀ acn kéènì oúnjẹ wọn wá wọn ni wọn di kambo kí ni bàbá tún ṣe oúnjẹ ti tán bẹ́ẹ̀ ẹja lọ bí oúnjẹ wà ìyá ni àbí èsè ìyá ìyá ni àbùkù tí ọmọ kàn wọn kọ pé a ara àwọn ọlọ́mùrẹ́ là ni ó tún ti ń di pé òun náà ń gbálẹ̀ ráì wàláhì lẹ́yìn tí yàn wọṣọ tó dáa tó dé sílà tó dáa ó wàá mọ́wọ́ lọ tí mo kọ́kọ́ rí mo ṣe bí ni ẹnìkan á ní dáadáa o ìgbálẹ̀ ni o mo ní lọ́ọ̀ kí ló tìyàn délé ìyá ni torí pé wọ́n wọ́wọ́ fúnra lọ́kàn wọn bá kókó àgbọn pé lógo ẹgbẹ́ wa náà nù. wọ́n ti wá mú ìgbálẹ̀ ọ̀hún àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ hmm? kì í tún ṣe ìgbálẹ̀ tí wọ́n rọra ṣe pé ẹ máa fà báyìí òṣùṣù ni òṣùṣù ọwọ́ kí ló tìyàn débẹ̀ kálukú wá ní tí ọ̀jẹ̀ nì. okay èmi ṣiṣẹ́ tíṣà wọ́n á ní wọ́n máa fún mi ní five hundred thousand naira lóṣù wàláì kọ̀rọ̀ ọ̀run rí ẹni tí ò bá mi ṣiṣẹ́ òun oní ọmọ wò pé ẹdúró owó tí wọ́n ń gbà wàá dàn o kówó òun tó tẹ ọ lọ́wọ́ ọlọ́lọ́mọ yẹn tó ṣe ok sir yes sir ok sir sir rà

tọ́ba délẹ̀ tẹ̀ sọ́ràn wàláì kọ̀ràn wàláì kọ̀ràn nígbà táwọn ọmọ tẹ̀ e lẹ̀ ń kọ́ tí wọ́n bá gbé wèrè dé tólùkọ́ di pé ń fò gànà tóró di pé bàbá kìnnì kankan pàdé ńlé àbẹ́ ìṣẹ́bẹ̀ èèyàn máa sùkúlù olùkọ́ tó yẹ kẹ́ ẹ wọ́n tún lóko kẹ́ni wọ́n wọ́n mr kìnnì kan tá a ti nínú tẹ́lẹ̀ onílọ́jọ́ ẹ̀. ọlọ́run sí òun náà yà wá sùkúlù tẹbi lórí owó yìí wàláì kò sówó tá a láyé owó nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a máa fi kún àdó àpò ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ rọ̀ wá rọrùn gbogbo ó ó ó rọrùn fáwọn kan ìmọ̀ ní rọrùn bí kéèyàn jókòó kalẹ̀ ní ké ṣé nákẹ́lì kan wà tí ẹ lè bá ní wá torí mo rí i pé wọn kà títí kọ̀ wò rí ọmọ ẹbẹ lọ́nù nákẹ́lì náà nù pé rọ́bì zidni ilma ó láti wí ọ̀pọ̀ ìmánì rẹ̀ ọ̀dà ní òjò ni torí pé ìmọ̀tẹ́rì yẹn wọ́n ní nírọ̀rùn wallahi àwọn olùmọ̀ wa sọ pé la yunalul ilm illa ala jisrin minat ta'ab èèyàn ò lè nímà orí afárá wàhálà lèèyàn ti ní ma kò sẹ́nìkan gbogbo mọ̀tẹ́rí láyè tó fi dórí iṣẹ́ ọwọ́ kò sí ètò wọn máa máa rọrùn ìdínú tẹ́sí rí pé ọ̀pọ̀lọpọ̀ kọ́ dédì kan sá kí rọrùn nítorí pé nǹkan tá a mọ̀ ní aláìmọ̀kan ni wá ọlọ́run ti wá ran àwọn kan lọ́wọ́ wọn ti mọ̀ àwọn gọ́ọ̀mù stọ́dì wa ní pọ̀nà wo la lè gbé gbà fún ọ tí ó fi yí ọ ìdínú tó fi jẹ́ pé ìmọ̀ wíwá tún lè ju owó wíwá lọ ni ló fi jẹ́ pé olùmọ̀ ní bàbá olówó torí pé kò sí bó ṣe lè lówó tó tọ́ rámà o ò lè fowó rámà ìmọ̀ ju gbogbo nǹkan lọ ó ju pò lọ ó ju ọlá lọ ó ń gan nípò ńlọlá kọ̀ rọrùn láti rí àwọn olùmọ̀ ní ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run tó ní. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط Ọlọ́run ló ń jẹ́rìí ní kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfó nìkan ṣoṣo àwọn màlàíkà náà jẹ́rìí bẹ́ẹ̀ tálẹ́lẹ́kẹta àwọn olùmọ̀ hmm, kọ̀ rọrùn wá ní tẹ́ ẹ bá wú àyà yun gbogbo ọmọ tí ń kọ́ mọ̀ lónìí ó yẹ kó tún de ṣòkòtò rẹ̀ kó le wọ́pọ̀ tó fẹ́ dé lẹ́yìn ìjẹ́rìí tọ́lọ́ ìjẹ́rìí màláìkà ìwọ náà fẹ́ bọ́ sínú sáfù àwọn tó bọ́ sẹ́lẹ̀ kẹta ẹ dákun sọ̀rọ̀ ọ̀run aláìkọ̀rọ̀ ìyẹn wa gbọ́dọ̀ gbìyànjú gbogbo wa a lè mà tán nínú ìyànjú wa á mọ̀ wọn bá tọ́lọ̀ ńlá mà tó lọ kò sẹ́ni tó mà tán. ìwọ̀nba a ìwé tó nílé gan o mọ tó wà ń bẹ̀ tán náà o ni ìwé tó ń tà fifty naira o lè mọ tó wà ń bẹ̀ tán ní lẹ́vù tiẹ̀ lórí pé bá ràn ọ́ lọ́tọ́ bá mọ̀ tán lọ lọ́ndrẹ́d ká máa gbé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ so ìmọ̀ le ju àti wówó lọ. ìdí ni pé kò sẹ́ni tí ò lè rówó àmọ́ kìí ṣe gbogbo èèyàn ló lè nímà kò sẹ́ni tí ò lówó àmọ́ kìí ṣe gbogbo èèyàn ló nímà kò sẹ́nìkan láyè tí ò lówó nítorí kọ́bọ̀ márùn-ún owó náà sáà àmọ́ kìí ṣe gbogbo èèyàn ló nímà gbogbo èèyàn ò lè nímà torí di eléyìí báyìí òun náà rọrùn ṣùgbọ́n àmọ́ ikú kọ́lọ̀ ó ṣe rọrùn ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ wa anta khairu raziqin ìwọ ni ọba tó ṣe é pé ó lóore jù nínú ẹni tí rọ̀ ni lọ́rọ̀ bí ìgbà tẹ́lómìnà tún lè rọ̀ yàn lọ́rọ̀ lódodo kò sẹ́lómi tó lè rọ̀ yàn lọ́rọ̀ àfọlọ́ ṣùgbọ́n ṣeéṣe kẹ́nìkan ó mọ̀ ọ́ lówó kẹ́nìkan ó mọ̀ ọ́ lówó kẹ́nìkan ó mọ̀ tọ́lọ́run ọba ní ìtàn tọ́lọ́run ọba ló fi ni láyà balẹ̀ ọlọ́run inni munazziluha alaykum ọlọ́ni máa sọ kalẹ̀ allah ee agbára ọlọ́run bá pọ̀ máa sọ kalẹ̀ ọlọ́run bá tó ṣe pé àti sóúnjẹ kalẹ̀ kò bùkátà kó pé kí wọ́n lọ kọ́kọ́ kóúnjẹ lóko káwọn kúkú káwọn tún ṣe já o ẹ̀ẹ̀kan náà ni ọlọ́ni máa sọ kalẹ̀ ṣùgbọ́n o májẹ̀mú faman yakfuru ba'du tó bá sì lè sọ kalẹ̀ ẹnikẹ́ni nínú yín tó bá ṣe tó bá pè ní rọ́ tó sáà ìgbàgbọ́ sí sísọ̀kalẹ̀ tá a nínú àwọn tó hárí tó ní kò rí bẹ́ẹ̀ فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين máa fi ìyà jẹ tó jẹ pé ní kí jẹ nìkan rí nínú àwọn nínú àwọn ibẹ̀ ń gbogbo èèyàn àgbáńlá ni àbí nínú àwọn èèyàn ànábì Ìsá tó sì pé nísìrú rẹ̀ jẹ́ nìkan nínú àwọn èèyàn rẹ̀ mo rò pé yé wa máa fi ìyà kan jẹ tó sì pé ẹlòmíì ò ní jẹrú rẹ̀ nínú àwọn èèyàn rẹ̀ torí pé tùmọ̀ ẹnikẹ́ni tó bá sá ìgbàgbọ́ sí kì í ṣe pé nínú gbogbo èèyàn ẹnikẹ́ni tó bá sá ìgbàgbọ́ sí nínú àwọn èèyàn rẹ̀ yìí ń wá fi ìyà kan jẹ tí ní fi jẹ ẹlòmíì nínú gbogbo àwọn èèyàn rẹ̀ yẹsẹ pé nu gbogbo èèyàn àgbà ńlá yìí o nítorí pé sẹ́wọ̀n kọ́lọ́ wọn bá sọ ó ní wa yawmal qiyamati adkhilu ala fir'auna ashaddal adhab ni láti sin fir'auna ń bẹ nùnà annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya wa yawmal qiyamati adkhilu ala fir'auna ashaddal adhab. láyé ní ìsìn nígbà tá a ò tí ì kú yìí níbi tí wà ń fi iná jó àti lálẹ́ ọlọ́ni tó bá dijọ́ gbéńdà alkiyama ọlọ́wọ́ ni ní ẹ̀kọ́ àtàwọn èèyàn rẹ̀ lọ sínú yà tó le jù ṣé ẹni tó bá wá sàn ìgbàgbọ́ sí àti oúnjẹ tó lọ́n sọ̀kalẹ̀ nínú àwọn èèyàn anábì Ìsá ṣé lọ pé ìtumọ̀ rẹ̀ ni pé yóò jẹ ìyà kan tó lọ́wọ́ bò ní firú rẹ̀ jẹ́ nìkan nínú àwọn ọmọlẹ́yìn anabi Isa bákan náà ọlọ́run tó sọ pé innal munafiqina fi darkil asfali minan nar àwọn munafiki wọ́n máa bẹ́nu sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ṣé ìyà tí ó wàá jẹ ni tó bá sá ìgbàgbọ́ sí àti ẹ̀tọ́ lọ́wọ́ bọ́ sọ̀kalẹ̀ yóò tún ju tàwọn munafiki lọ ni ó túmọ̀ sí pé ìyà tí ń fi jẹ yóò burú ju èyí tí ń torí rẹ̀ ní ibnu umar ibnu amr abdullahi ibnu amr radiyallahu anhuma ó ní inna ashadda an-nasi adaban yawm al-qiyamati thalatha àwọn tí yóò jẹ jù níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama yẹn oríṣi mẹ́ta al-munafiqun àwọn munafiqi wa man kathara min ashabi al-ma'ida àtẹni tó bá sáyé gbàgbọ́ nínú àwọn tó lọ́n sọ àti oúnjẹ kalẹ̀ fún àwọn èèyàn nabi Isa yẹn. wa ala fir'aun àtàwọn èèyàn fir'aun náà káde mú bẹ́ẹ̀ àwọn èèyàn oríṣi mẹ́ta tí yọ jẹ́ jù àwọn mùnáfìkì àwọn tó sá ìgbàgbọ́ nínú àwọn èèyàn tó lọ́n sọ àti oúnjẹ kalẹ̀ fún nínú àwọn èèyàn ànábì Ìsá àti fìràwọn àti àwọn èèyàn rẹ̀ wọ́n sọ oríṣiríṣi ìtàn nípa ọ̀rọ̀ tébù oúnjẹ tó lọ ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ onáǹdí tí al-imam ibn jarir at-tabari rahimahullah gbà wá láti ọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ̀ ń yọ́nú sí òun àti bàbá rẹ̀ wọ́n ní ń sọ fáwọn èèyàn nípa anabi isa pípọ̀ sọ fáwọn ọmọ israẹli pé sẹ́ẹ̀lì gbààwé ọgbọ̀njọ́ lẹ́yìn náà kẹ́ tọrọ ní bá fẹ́ lọ́dọ̀ ọlọ́ wọn bó fún yín ní tẹ́ bá tọrọ nítorí kọ́kọ́ sọ fún wọn ni pé kí wọ́n gba àwẹ̀ ọgbọ̀njọ́ lẹ́yìn àwẹ̀ ọgbọ̀njọ́ yẹn kí wọ́n tọrọ ní tí wọ́n bá fẹ́ torí pé ẹ̀san ẹni tí ó bá ṣiṣẹ́ kan ń bẹ lórí ẹni tó bá ṣiṣẹ́ fún tẹ́ bá gbàwẹ̀ sọ́lọ̀ ọlọ́run ó sì ṣe ní náà bá fẹ́ fún yín wọ́n sì gbàwẹ̀ ọgbọ̀njọ́ lẹ́yìn náà ni wọ́n á sọ pé yá muallim al ìrẹ́ olùkọ́ni ní rere ṣe ìrẹ́ ànábì ṣé bá sọ fún wa yìí pé ẹni tá a bá ṣiṣẹ́ fún òun náà lọ gbọ́dọ̀ san owó ọ̀yà fún wa ó ní bẹ́ẹ̀ ni ó sì pa á láṣẹ ká gbàwé ọgbọ̀njọ́ a sì ti gbà á ó ní bẹ́ẹ̀ ni a sì mọ̀ yín pé kò lè ṣeé ṣe o ká ṣiṣẹ́ sẹ́nìkan fọ́gbọ̀njọ́ kọ́mọ́ wa lè fún wa lóúnjẹ jẹ nígbà tá a bá parí iṣẹ́ iṣẹ́ ọgbọ̀njọ́. kọ́mọ́ lè fún wa lóúnjẹ jẹ ńgbà tá a bá parí iṣẹ́ sólùwà sọ wa lè sọ àti oúnjẹ kalẹ̀ fáwọn náà láti sánmà tá a jẹ wọn náà ló ti ní ẹgbàáwé kí ẹ tọrọ ntẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ láti gbà báyìí níta àwọn àwọn ni fún wa láti sánmà wọn ni bó ṣe ṣẹlẹ̀ pé ayé wa lọ́pọ̀lọpọ̀ àwọn àṣà wà láwùjọ tó sì kọ́ ẹni tí ó ṣiṣẹ́ ẹjọ́ kan fún ọ ọ́ dáná fún táwọn ilẹ̀ Yorùbá yìí ibẹ̀ tí mo ń tẹ́ bàbá yín kanlé gẹ́gẹ́ bí àṣà àwọn káfíńtà yóò ìpètọ̀ ẹ̀ dáná fáwọn tẹ́ ẹ bá máa ṣàṣà wọn láwọn aláṣà tọ́ ó di orúkọ lẹ́ lómi ọ̀pá wọn wá jẹun sí lọ́rùn gbáà torí kí wọ́n kan lé ẹyọ bó wá làwọn ẹni tó ṣe pé wọ́n gbàwé ọgbọ̀njọ́ fọlọ̀ tí ò ní san wọ́n lẹ́sàn rẹ̀ pé kí wọ́n jẹun èyí sáwá ní ẹ̀bẹ̀rù ọlọ́run tí ẹ bá jólùgbàgbọ́ òdodo làwọn náà wà láfẹ́ jẹ́ ń ó lè balẹ̀ pọ́lọ́ntà àgbàgbọ́ òun náà má wà mọ̀ pé wọn náà ọgbà káwọn náà lè Isa náà sì bẹ́ẹ̀ lọ́n pé wọ́n lọ́n Olúwa wa títí dé parí àwọn àyà yìí. Ibn Abbas àwọn bá ń bọ̀ gbóúnjẹ yẹn ṣe sọ̀kalẹ̀ ni. àwọn màlàíkà ń bọ̀ wọ́n ń fò bọ̀ pẹ̀lú àti oúnjẹ tí ò sì ní dànù la ilaha gbóúnjẹ pẹ̀lú àti oúnjẹ láti sànà ẹ bá béèrè pé oúnjẹ irú ìwò wa ni ni wọ́n ń gbé bọ̀ Ibn Abbas ni alayha nínú dining table yẹn sab'atu ahwatin ẹja ńlá méjì ló wà ńbẹ̀ hut ńlá nù ahwat àwọn ẹja ńlá méjì ló wà ńbẹ̀ wa sab'atu arghitha àti búrẹ́dì méjì. kò bẹ́ẹ̀ lọ àjẹǹjẹ tán wọn kọjá pé ẹwọ ẹja méje pé tó nìkan kan bá jókòó tì <laughs> kìí ṣerú eléyìí ẹja méje ẹja ńlá méje búrẹ́dì méje títí àwọn ń sìn bọ́ọ̀ sẹ́mà kó àwọn náà ń wò àwọn náà ní kó wọ́n sọ̀kalẹ̀ láti sẹ́mà àwọn náà ń wò fi sọ̀kalẹ̀ níwájú wọn ọjẹ nínú oúnjẹ yìí gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ ṣe jẹ́ nù ẹ̀ oúnjẹ ọ̀tán. ìtumọ̀ ẹni tó kàn yín ọjẹ nù ẹ̀ gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ ti ṣe jẹ́ ó nítumọ̀ torí pé òkèlè àkọ́kọ́ òní ìráàrí ọbẹ̀ òkèlè tí máa kàn yín òun lè ráàrí ọbẹ̀ ẹnìkan kan ráàrí ọbẹ̀ ẹnu tiwọn. sábà ní ẹ máa lọ jẹun ẹ máa lọ jẹun o sọ ẹ mọ̀ pé àwọn tó máa kọ́ débẹ̀ gbogbo mèremère orí ẹ̀ làwọn máa fa ẹ̀yin wa ah ẹsẹ̀ pẹ́ báyìí àwọn èèyàn ti ń jẹun láti ẹ̀kan o ah ọkàn rẹ ó ti kọ́kọ́ fẹ́ u-turn eh, eh, ẹ̀dá ó tún ṣẹ́jú mélòó tí wọ́n ti ń jẹun ah bí n bá ṣe ó tún ṣẹ́jú ah ok ẹ bá gbé mi ẹ bá gbóúnjẹ àwọn èèyàn wà ń bì wọn ni ètò àti gbé jáde náà àwọn èèyàn ti wá fọwọ́ gun wọn ti kó ẹran orí ẹ̀ ó kọ́ nìkan sọ́ọ̀jẹ́ Hmm. wọn nẹni tó kàn oúnjẹ tó jẹ dàbí tẹni tó kọ́kọ́ dé eléyìí jẹ kan nínú ẹgbàá wa mi wọn tún gbé ẹgbàá wa wá látọ̀dọ̀ ni wọn sọ fún àwọn ọmọ Israẹli sọ fún Isa ọmọ Mariam pé bá a bẹ kó sọ àti oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà ó ní ní àwọn bá oúnjẹ wọn ń gbé ẹja méje búrẹ́dì méje títí wọ́n fi gbé síwájú wọn ẹni tó kàn ọjà nínú rẹ gẹ́gẹ́ ni àkọ́kọ́ ti ṣe jẹ́ nù ẹ̀. wọ́n tún gbé kan wá ètò jẹ́ pé tó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀gbà wá yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń sọ bí ìtàn tó wà lábẹ́ àyà yìí. Hatim látọ̀dọ̀ Ammar ọmọ Yasir látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n ní èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù ni pé Ammar ló máa ń sọ kìí sàn nàbì wípé ọlọ́run sọ àti oúnjẹ kalẹ̀ láti sánmà búrẹ́dì àti ẹran ló ń bẹ́ńbẹ́ wọ́n wá pa wọ́n láṣẹ pé ẹ gbọ́dọ̀ ṣe jàǹbá o ẹ gbọ́dọ̀ ṣe jàǹbá o ẹ ò sì gbọ́dọ̀ gbé nínú oúnjẹ yìí pamọ́ dọ̀la o ṣùgbọ́n wọ́n ṣe jàǹbá wọ́n mú nínú oúnjẹ wọ́n gbé pamọ́ pé à oúnjẹ ṣe é dùn báyìí téèyàn gbé pamọ́ nú ẹ̀ wọ́n lọ́lọ́wọ́n bá wá yí ẹ̀dá wọn padà ọ̀sọ̀ wọn dà wọn ọ̀bọ àtàwọn ẹlẹ́dẹ̀ fàmọ́sẹ́kù ọlọ́run yí wọn padà wọ́n dẹ̀ mi ẹ̀dá mi wo àwọn ọ̀bọ àti àwọn ẹlẹ́dẹ̀ subhanallah àtẹnujẹ ńkọ́ kọ́mọ́pá wa. bẹ́ẹ̀ náà ni wọ́n tún kọ àwọn ìwà ọ̀rọ̀ mi wá wọ́n ní Ammar ibn Yasir ó ní wọ́n tọrọ lọ́dọ̀ anabi Isa ọmọ Maryam pé kọ́ ló ń sọ àti oúnjẹ kalẹ̀ fáwọn láti sánmà tó ń jẹ ọwọ́ àánú rẹ̀ táwọn máa jẹ tí ò ní tán ẹ̀gbọ́n nǹkan bẹ̀ ń fa ànábìyẹ ìsáwá sọ fún wọn pé oúnjẹ tọ́lọ̀ wọn sọ̀kalẹ̀ yóò máa bẹ láàrin lópin ìgbà tó ẹ̀ bá ti jàǹbá látàrí gbígbé nǹkan kan pa mánú ẹ̀ tẹ́ ẹ bá sì lè gbé nǹkan kan pa mánú ẹ̀ ẹ̀ ní rí ma ẹ̀ tún á jìyà ìyàtọ̀ lọ́wọ́ ní fi jẹ́ lómìn tọ báyìí ni wọ́n ṣe níjọ́ àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ so oúnjẹ nkalẹ̀ náà wọ́n jàǹbá wọ́n kó pa àmọ́nú ẹ̀ bẹ́ẹ̀ náà bàbá yẹn ṣe máa ṣe níjọ́ àjọyọ̀ fún wọn rí pé ẹran ọkà náà bí kárí ni ẹlòmíràn sì máa jẹ́ ọkà kù ẹ máa kó wa àwọn wa wọ́n ń tó bẹ́ẹ̀ ẹgbọ́ bẹ̀ wá ẹgbọ́ bẹ̀ wá wọ́n à tí a bu wa ni hmm. ẹ gbé sínú bọ́kẹ́tì a tọ̀ fún wa bí ẹ pa sí ó sì dànù kúlà ọ̀dẹ̀ràn lù ó túlẹ̀ ọmọ máa gbé a sì rí obìnrin tó ti pọ́n lọ bí àjọyọ̀ nítorí kó lè lọ jẹ kódà ètò di ọkà gbóná mọ́mọ́ nínú lédi tọ́ka bú ọmọ ń di yánnayànna <laughs> ọkà subhanallah tó di ọkà ni ní di ẹranko wọ́n jí kú bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Israẹli à ó jẹ́ ìdùn pọ̀ wọ́n sì ní ẹ dákun dàbí ọlọ́wọ́ àwọn bá bẹ̀rẹ̀ sí ní ẹranko wọ́n ń jí oúnjẹ kó o báyìí lọ́lọ́wọ́n bá yí wọn padà wọ́n di ẹ̀dá mi so gbogbo eléyìí tí wọ́n sọ pé wọ́n di ẹ̀dá mi yìí báyìí àmà pé ti ṣe jó tán àmọ́ ń bẹ náà ọmọ Ísírẹ́lì tẹ́lẹ̀ náà àwọn tó lọ́n yí padà tí wọ́n dọ̀bọ̀ àwọn tó lọ́n yí padà tí wọ́n dẹlẹ́dẹ̀ àti wípé ṣé àwọn ẹlẹ́dẹ̀ tó wà láyé àtàwọn ọ̀bọ táwọn ọmọ israẹli ní baba ńlá wọn so àwọn àfáà kan náà àwọn tẹfsiri sọ bẹ́ẹ̀ ètò ọdọgba ni pé kì í sàwọn torí pé wọn náà àdìtà nàbì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ nílẹ̀ pọlọ wọn bá kì í yá wọn kan padà kúrò lórí bó ti ṣe kọ́kọ́ dá wọn kó sọ wọn dẹranko kí wọn wá pẹ́ tayọ ọjọ́ mẹ́ta láyé wọn ní jùjọ mẹ́ta lọ tọlọ bó ìka wọn kú torí pọlọ wọn ní gbà káwọn náà tún wá máa ṣe ọmọ kalẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ eléyìí bí tá a dùn sí lónìí tó eléyìí fi hàn wá pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sanabi Isa salam nípa bíbẹ̀ tó bẹ́ lọ́n sọ àti oúnjẹ eléyìí ńlá ni ńlá ni túmọ̀ sí pé àwa ẹ mú méjì wá nínú àdúrà tẹ́ ẹ̀ ń ṣe tọ́lọ́run ò tí ì gbà ẹ lè rí torí pé tí ìwọ ń wò pé kò tí ì ṣe fún ọyún ó ti forí mi ìdí tọ́ọ̀mà ó lè ti fi sẹ́rí aburú mi kú lọ́dọ̀ rẹ tọ́ọ̀mà àìmọye nǹkan ló ṣe wá tí ò sẹlòmíì tó bẹ́ẹ̀ tó ti kú pé látàrí àdúrà látàrí àdúrà lọ́lọ́run ṣe ṣàánú rẹ èyí tí ò ṣe fún ọ tí ò sì forí mi ìdí fún ọ ọ̀dà ládàá rẹ̀ dúró díjọ́ gbẹ̀ndà àlùkìyàmà ọgbà àbí ọgbà ọgbà torí pọ́lọ́ ńlọ́mọ àwọ̀ ọ̀mà àdúrà táwọn sì ń ṣe yóò máa ṣe déédéé kádàrà tó lọ́n ti kọ fún wa náà kọ́dà bọ́lọ̀ ń bá tara àdúrà tó bá yí kádàrà aburú padà kádàrà náà lọ́lọ́n fi yí kádàrà padà torí pé káwa náà máa dúpẹ́ fọlọ́run torí pé à ń bẹ lọ́wọ́ ọlọ́run gbàdúrà wa ẹnikẹ́ni tó bá ọlọ́run gbàdúrà òun ọ dájú pé ọ̀nà kó orí tó wà lọ́dọ̀ rẹ̀ lọ òun náà ní í kò sì ní yé ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ ó sì sá lọ mà lọ́wọ́ ó sì dájú pé ẹni ò fún un bá kò ní o pé torí pé ìtọ́lọ́ ń ṣe fún wa pọ̀ ṣùgbọ́n ń ṣe láì mọ́ọ́rẹ́ nítorí pé àwọn ń wá àwọn tó jù wá lọ bẹ́ẹ̀ wá wọ ẹni tó jù lọ wàláì wọn mọ̀ pọ́lọ̀ ń sọ̀rọ̀ fún níṣẹ́ lọ́yẹ kí èèyàn daṣọ borí lónìkan lórí ibùsùn rẹ̀ kọ́ mọ awòra rẹ̀ wò kó dúpẹ́ fọlọ́run kọ́ mọ ronú pàdéra tọ́lọ̀ ń ṣe fún kó dúpẹ́ fọlọ́run pé mi nìkan á ọlọ́run mo dúpẹ́ fún ọ tí bàbá mi àti ìyá mi ọ̀bá bí mi ń kọ́ ó lè dúpẹ́ fọlọ́run àmúgbà tó bá jáde tó ń wo gbogbo èèyàn ẹ nísìnyí báyìí ẹwọ eléyìí nísìnyí ńlọkọlé ìkalẹ̀ ẹwọ ilé tolúwa rẹ ẹwọ tí ń gùn ẹwọ ẹsẹ fẹsẹ̀ ẹsà bàtà tèèyàn e á ní adúpẹ́ àlàáfíà ìní kí lẹ́sẹ̀ àlàáfíà ń ṣe fún ẹnìkan mẹ́wàá tí mo ti ra bàtà nǹkan kan ò ṣe á ni lórí ẹ̀ máa ń jáde tí máa ń lo bàtà yóò gbóná ni ṣe lè túmọ̀ sí pọ́lọ̀ ń ṣe dẹ̀ra púpọ̀ fún wa àwa náà ń bẹ gbàdúrà kí ló tún wá sẹ́kù fi hàn yín pé ẹ jẹ́ ká dín agídí kù agídí ká dín kù jùlọ ìpè sọ́lọ̀ lè ṣe ah èèyàn gbọ́dọ̀ sọ́ra fúnrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba kò sí tó fun? fún wàlá ó lè pé kí lè ọ̀lànà kó gbé mí lẹ́ẹ̀kan náà wọn ò ní rí orí pa rẹ̀ mọ́ láéláé irú àgbèrè tí kọ́rùnà ṣe náà nù wọ́n ní kó dúpẹ́ sọ́lọ̀ lórí ìdẹ̀ra ṣe fún ó ní ẹ ń sọ̀rọ̀ dúpẹ́ ìmọ̀ àtòyé owó ìjọ ọlọ́run sì ní kí lè kó ẹ mọ̀ pé èyí tó ti pọ̀ jù pé doni ìsìn wọlé lọ àwọn èèyàn tí wọ́n bá sì rí tó bá yọ nígbà tó wà láyé tí ń bẹ ná ọlá rẹ̀ gbogbo èèyàn máa gbé ah èèyàn lọ́lọ́run sọlá fún báyìí ṣe tàwọn náà ní rere gẹ́gẹ́ bó ṣe ṣe tẹ́lẹ̀ yìí. náà láyé tiwa náà ní ìsọ́mọ̀ ọgbẹ́ ẹnìkan ló bí gómìnà ẹnìkan ló bí olórí orílẹ̀-èdè àwọn náà pípọ́ lọ yọ ọmọ náà ní kinní kan ṣe bẹ́ẹ̀ nìkan ló bí gómìnà irọ́ wọ́n ti wò pé ibi tó rí tẹ́ sínú. àwọn jẹ́ wò pé wọ́n wà ń po ń tọrọ. tó ọlọ́run á ní àwọn ẹni tí ń ti ń wo kọ́rúnà tẹ́lẹ̀ tí ń pẹ́rù tiẹ̀ là ń fẹ́ gbogbo wọn pé ah, ọlọ́run dákun ẹnu wa bí o ìyẹn ni pé ẹ pé kọ́rọ̀ tiwa náà rí bíi tiẹ̀ ń gbà wọn tó bá tó rí tọrọ oore ni ẹ̀ pè lágbájá àtọ́rí tó bá so eléyìí tún túmọ̀ sí pé kátara rẹ̀ ṣe àlékún ìmánì kátara gbogbo ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe ṣàlékún ìmánì á gbọ́dọ̀ tara rẹ̀ tún àdọ̀tọ̀ ọlọ́run ìdẹ̀ra lọ́lọ́run ṣe fún wa lójoojúmọ́ ní rọ́jò yìí kótó di pọ́ọ̀rọ̀ ń gbòòsú kí là máa sọ àbójú yóò tún rọ̀ yóò bò níjẹ́ máa lọ́ ẹ dákun torí tọ́lọ̀ ìdẹ̀ra táwọn kan wá tí wọ́n ń sunkún tọ́lọ̀ ò fún wa. ó sì wáá kó wá sáàrin àwọn ọ̀dájú tí ọmọ pẹ́ dú wọ́n tún máa sọ pé wọ́n ti sí wọ́n ti sí wọn fi arájọ yọ ìṣe ni wọ́n kàn bà gbogbo nǹkan jẹ́ máa lọ pọlọ náà ni nítorí pọ́lọ́ nìkan ní rọ̀ torí di eléyìí ó ní mọ́rọ̀ o mọ́rọ̀ o kò ṣe ṣe <laughs> la ilaha illallah ẹ gbọ́rọ̀ tí dẹ̀ra bá sọ̀kalẹ̀ ẹ jẹ́ á máa tara rẹ̀ sàlékún ìmánì ni torí ẹ̀ tí ìdẹ̀ra bá ti sọ̀kalẹ̀ tatara rẹ̀ sàlékún ìmánì ìdẹ̀ra ó tún dé ìdẹ̀ra ó tún dé ìyàwó bímọ dípò ká dúpẹ́ sọ́lọ́n ká fi sàlékún ìmánì àmọ́ àpè obìnrin ló tún bí lọ́tẹ̀ yìí ọ̀dà pé àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kan wá kó <laughs> ẹ̀rọ kí lẹ́sẹ̀ ìyàwó kí lẹ́sẹ̀ tiẹ̀ ebi dẹ̀ra ló dé gbogbo ọmọ tó lọ́n fún ìdẹ̀ra ni wàláyé ó lè jẹ́ pọ́ ní òjò wà lẹ́nà anabi sallallahu alayhi ó lẹ́ni tó lọ́wọ́ bá bá fi àwọn ọmọbìnrin wọ̀nyí dánwò ànábì gan ti sọ àdánwò nípa pé ọ tọ́jú rẹ̀ ó rè ó ṣe gbogbo ẹ̀ nígbà tó bá yá at the end of the day yóò kó lọ́dọ̀ rẹ̀ ilé tiẹ̀ ò tún ní jẹ́ ilé tiẹ̀ mọ́ tọ́ gbogbo ẹ̀yìn tó bá rí kó lọ́dọ̀ rẹ̀ yóò tún kó lọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni bí ìyàwó tiẹ̀ náà ṣe kó tiẹ̀ wá bọ̀ tó lè bá a mọ̀ pé wọn náà ti sàwọn kan bẹ́ẹ̀ tọ́ tí èèyàn bá ń rò èèyàn máa wò pé tó ọmọ mi náà kúkú ni yàtọ̀ sọ́mọkùnrin àwọn adéwálé nìyẹn ilé ilé ilé yìí náà ni àwọn ń bẹ lé tọ́ ẹni tọ́lọ̀ ń bá dánwò pẹ̀lú àwọn ọmọbìnrin wọ̀nyí tọ́lọ̀ wọn tọ́ba wa tọ́jú wọn tó ṣe sùúrù lórí wọn wọ́n jẹ́ ààbò fún nígbà tí wọ́n náà wọ́n wá sọ pé ọ̀fẹ́. ẹnìkan wọn lọmọ rẹ bí ma ewo ń bẹ wọn ni ahamadu a ẹ kú orí ẹ bá nìyọ ẹ bá nìyọ ayọ agbára tìǹtìǹ o ti ń lọ ra gbò wọn á lọmọ yín bí ma wọn lè wo Fatima ó bí fún wọn ní fún ìyẹn ni pé ó bí fún wọn lé ọkọ rẹ̀ wọn náà ló bí ma bàbá yìí ẹ̀rí sọ́tìmọ̀ ọmọ ànábì ni sọ́kùnrin ni àbóbìn omi gbogbo ọmọ tó bí sànàbì kàkọ́ ọmọ ọlọ́mọ ọmọ rẹ ni ọmọ rẹ ni àṣedùnú wa pọ̀ àwa là ń fọ̀bẹ́ gé àwa là ń dínkù àṣe gbogbo ọmọ táwọn ọmọ wa ń bí àtakọ àtabo wọn ọmọ ta ni wọn ọmọ wa ni wọn eléyìí túmọ̀ sí pé bọ́ ọ lóore sí àwọn ọmọ ọmọ rẹ kùnrin sí àwọn ọmọ ọmọ rẹ bìnrin nígbà tá a bá ṣe ọmọ ọmọ ṣé làwọn á ní sọ ọmọ wa lórí gbogbo wọn náà láṣẹ lórí tẹlẹ ìtumọ̀ sí pé bóore bá ti ń tẹ̀ wá lọ ẹja máa dúpẹ́ fọlọ́ ẹ má jẹ́ atara rẹ̀ dẹni tí yọmọ á di kèfèrí so ọlọ́run ọba kójú kó rí wọ́pọ̀ kọ́ran wa lọ láyé kọ́ran wa lọ lọ́la alqiyama kó sì wá lọ́wọ́ aljanna subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. عليكم السلام wọ́n nígbà tó lọ́n gbá nàbí Ìsá lọ sókè sókè tó wà sọ wà pẹ̀lú ẹ̀mí rẹ̀ ni sẹ́mi lára rẹ̀ ntí ó ṣẹlẹ̀ ní pé ọlọ́run gbé lọ sókè ó sì ń bẹ lórí pọ́lọ̀ ti gbẹ̀mí rẹ̀ gbèsè ti pa ọ́ nígbà tí èèyàn ń sùn àsìkò tọ́lọ̀ ọ̀ dà padà gẹ́gẹ́ bí ṣe gbé lọ sókè náà ni ọ wà tají náà Thank you. ẹ̀ ń gbà tó ti jẹ́ pé ẹ̀gbọ́n èèyàn ti ń ṣiṣẹ́ tí ọ̀dà tí sì tún ṣiṣẹ́ tó dà tó ǹjẹ́ tó bá ṣe oúnjẹ fún yẹn sá lè jẹ́ àbá lè jẹ́ àwọn máa jẹ́ pẹ̀lú ẹ̀mí pé àtàrà owó rẹ̀ tó dà ló ti ṣe oúnjẹ yìí oúnjẹ tèmi ń jẹ o oúnjẹ tí wọ́n sì látara owó tó dáa ni nà. mo gbọ́ lẹ́nu ẹnìkan mọ́ ní pé tó bá bẹ̀rẹ̀ sí ti rà máa ní imú oúnjẹ tó máa lọ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ni obìnrin tí ó bá lóyún àti tí ń re máa ibn abbas radiyallahu anhuma àwọn sọ wípé wọ́n bọ́ aláìní ní dípò àwẹ̀ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ni pé wọ́n gba àwẹ̀ lẹ́yìn àwẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti di pé wọ́n lè gbà á lẹ́yìn tí wọ́n bá ti di pé wọ́n lè gbà àwẹ̀ inú wọn gbà kí ẹsẹ̀ kí wọ́n bọ́ aláìní torí pé aláàárẹ̀ ni wọ́n fara jọ kì ẹni tó ní wọ́n wọ́n wọ́n ṣèṣe díyà. ó fi wọn wé arúgbó ni a sì ti mọ̀ pé wọ́n yàtọ̀ sárúgbó torí pé ní ti ń sárúgbó ò lè kó ń bẹ̀ ikú náà ni ọgbẹ́ yẹn lóyún ṣùgbọ́n lóyún bàbá ti bí ti parí mu bí ẹni tí ń sáré tó dìde ni yọ́ sáwìn padà ní sí àwọn church kan sì fẹ́ pé ìyẹn lè ṣe bí club tó yẹn wá àwọn ẹ̀mí ọlọ́ṣẹ̀ bọ̀ ọwọ́ èèyàn kò kan ọgbà kò sí wàhálà nǹkan míì lọ́kàn so kò bá lu alájẹ gbàtọ́ wọ èèyàn gangan láti kan abẹ́ èèyàn kò bá lu alájẹ kí wọ́n sáré pé wọ́n tọ̀ wọn ò so náà àríkùn fún un. dáadáa gbàtọ́ tí mo lọ́n lọ tààrà. naam, ẹyọ kọ̀ọ̀kan náà lẹ́ mọ̀ pa mí náà. rárá o irú bí kíni ṣé kànga. kú fún ta ni kí wọ́n lọ́wọ́ kẹ́yìn pẹ̀lú rẹ̀ mọ́ tọ́ba gbẹ̀yìn náà wọnú àwọn pé tí wọn bá tàn nínú mọ́ṣáláṣí èmi náà ń fi ríran kò sí wàhálà. mọ̀ á tún lò nílé rárá o torí jẹ́yìn bá lọ kú tó ẹ gbá sìkò tí yẹn mú lọ lélẹ̀ yẹn kú sí ṣé yóò tún padà mọ́ṣáláṣí mọ́ ìgbálẹ̀ náà àbúrò mú lọ lé mọ́ àmọ́ tó wá pàpèjúwe tẹ ẹ ni pé ẹ ṣe kànga yìí ní wọ́ọ̀kì ẹ̀yin náà ṣe mú un bẹ̀ kò sí wàhálà ẹ tún gba aládá lórí pẹ́yìn náà mú bẹ́ẹ̀. naam aleykum salaam. sani ṣe kíni ẹ pé kíni naam. alamin kíni jẹ́ alamin. Mhm. kò sí ní tá fẹ́ fi ṣe náà la ṣe ní tá wà ń ṣe láláyé kò sí ní tá fẹ́ fi léyìn ṣe. wípé ma fìyà kan jẹ tí ní fi jẹ nìkan nu gbogbo àgbáńlá yìí pé bẹ́ẹ̀ wọ́n ṣe túmọ̀ rẹ̀ àwọn àìsàn pé rárá tí ní fi jẹ nìkan nínú àwọn èèyàn rẹ̀ ebi gbogbo eléyìí náà wà ká tó máa ṣe táwọn sọ náà àríkùn sọ àlùjánu náà torí náà Harun àbí irọ́ lásán tí mo ẹ wẹ́rì fún rọ náà àyè tó. kí ló ṣẹlẹ̀ yẹn náà. sọlá tó ọ̀ràn yẹn ni àbí yóò ṣe. ó nìkan ní ọ̀sẹ̀. aleykum salaam alo ti tó ìbéèrè ẹyọkan ẹ nílàkà ẹ mo sọ pé ń gbádùn sórí ìgbà tí mo bá wọ sàárè kẹ tó gbọ́n